àdìjọ káàbọ̀ sórí ètò yín ètò wa tá a pè ní alefik fìdíìnì lórí ìkànnì one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ń bí ọ̀làdùnní bello ó ní orúkọ mi wọ́n ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajẹ́lógúnmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ fi máa ṣíde òun náà ni ìbéèrè èyí tí ó wá látọ̀dọ̀ Mr Yakubu Abdulsalam láti Òkèhò láti Òkèhò wọ́n ní kí ni ó gbọ́dọ̀ jẹ́ àdìsọ́kàn mùsùlùmí àti pé báwo la ṣe lè dáàbòbò àdìsọ́kàn náà ìbéèrè kejì tí wọ́n tún béèrè ni pé wọ́n ní àtikáàrù wo ni àwọn jàmá yóò máa ṣe nígbà tí imam bá rọra jókòó díẹ̀ lẹ́yìn tó parí kútúbà lákọ̀ọ́kọ́ lọ́jọ́ jumọ́ eléyìí báwọn èkejì tí màá tún béèrè òun náà ni pé oníbèrèbèrè wọ́n ní ọkùnrin kan jẹ ọkùnrin kan jẹ gbèsè owó àwọn tó ní owó náà wá fẹ́ sọ di òfin máa lọ́wọ́ láti wọ́ ọ lọ sílé ẹjọ́ nítòsí súnmọ́ jùlọ ni pé kí wọ́n ju onígbèsè yẹn sí ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ àmọ́ ẹnìkan ó wá jáde sí bọ̀ǹbọ̀ láti bá a ṣe àájò kí wọ́n má bàa wọ́ lọ sí ilé ẹjọ́ pẹ̀lú àrọwà sí àwọn tó ní owó láti fún onígbèsè náà ní gbèdéke àsìkò díẹ̀ sí pẹ̀lú ẹ̀jẹ́ àti àdéhùn pé òun ọba san tí ọba padà wá rí san tí gbèdéke àsìkò náà bá tó ṣùgbọ́n níṣẹ́ lẹni tó ṣe onídùúró yẹn ó padà jẹ́ pé Allah ó sì kú lẹ́ni tí kò lówó lọ́wọ́ àmọ́ àwọn tó ní owó sọ pé kò sí tọ́ka àwọn o wípé ọwọ́ òkú yẹn tó ṣe onídùúró ni àwọn ò ti gba owó àwọn nígbà tí ẹni tó jẹ gbèsè gangan sì ń bẹ níbi tí wọ́n ti lè rí mọ́ wọ́n wá ní ṣé àwọn táwọn jẹ́ ọ̀rẹ́ òkú yẹn lè bá òkú yẹn san irú gbèsè owó yẹn àbí báwo ni ojú tí islam fi wò ṣe rí ìbéèrè ìtọ́wá tẹ̀lé òun náà ní pé wọ́n ní òkú yẹn ó bí ọmọ sí ibi tí ó wà ó sì níyàwó àwọn táwọn wá jọ̀rẹ̀ rẹ̀ wá ń tuwó jọ fún un ṣé irú owó yẹn ṣé òkú ṣé ìyàwó àti àwọn ọmọ rẹ̀ wọ́n lè pín gẹ́gẹ́ bí ogún owó tí àwọn ọ̀rẹ́ tù jọ fún ìyàwó àti àwọn ọmọ ẹni tó di olóògbé hùn. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum. aleykum ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته بيري تون سنك باكين انتو يكو جاتي سوكا مسلمي نعم àti báwo la ti lè dáàbò bo àdìsọ́kàn yìí. Hmm. ìbéèrè yẹn gbólóhùn tó kó sínú ó kéré jọjọ ṣùgbọ́n ìdáhùn rẹ̀ fẹ̀ kọjá àsìkò ètò yìí. Hmm. nítorí pé àdìsọ́kàn mùsùlùmí kí a mọ̀ nípa rẹ̀ ká sì ní ká máa sọ ó pàtàkì púpọ̀. sọ eléyìí ní í ṣe pẹ̀lú al-iman nínú ìmánì náà ní tawhid wà. gbogbo tó ní í ṣe pẹ̀lú al òun náà ni wọ́n ń pè ní àdìsọ́kàn mùsùlùmí. àdìsọ́kàn yìí gbọ́dọ̀ jẹ́ kó dúró déédéé kò sì gbọ́dọ̀ lábùlà nínú bí tí wulẹ̀ ó kéré ma. al-iman náà ló ṣe àkójọpọ̀ tawhid tawhid lásán fúnra ara rẹ̀ òbí tó torí ẹ̀ sùnmí kó ní ìgbàgbọ́ sí ó ní ìgbàgbọ́ sáwọn ó ní ìgbàgbọ́ ó sì ní ìgbàgbọ́ sí kádàrà rere tàbí aburú rẹ̀. rí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí ńlọ́jẹ́ pọ̀rọ̀ tó kó sínú ọ̀pọ̀ buhaya púpọ̀. alákọ̀ọ́kọ́ yẹn tá a sọ nípa pé kéèyàn ó gba ọba gbọ́ lódodo orígun kan yìí òun ló ṣàkójọpọ̀ gbogbo ní tawhid tawhid tawhid توحيد الأسماء والصفات أم بكات لا تجاي كي أواي ما نكوا غوغون تو جماعة دي سوكاي نمبر تو لا سنكي سيسي نمبر فيه nítorí pòǹgà ní ìpìlẹ̀ ẹ̀sìn ẹni tí ìpìlẹ̀ ẹ̀sìn rẹ̀ ọ̀gá sì ti dúró dáadáa kó gbádùn kò sí nǹkan tán fẹ́ máa lórí rẹ̀ tó náà jẹ́ kó dúró dáadáa ó gbádùn. torí ẹ̀ eléyìí náà sì ni tó bí kápá kan nínú àwọn mùsùlùmí káwọn jẹ́ pé wọ́n wà lórí àdìsọ́kàn tó dára ọ̀pọ̀lọpọ̀ sì wà lórí àdìsọ́kàn tí ò dáa ní ìgbà tí ìpìlẹ̀ ń bá ti dáa kéèyàn jẹ́ pé tí afẹ́kọ́ láti sọ́kàn rẹ̀ ó ní ó sì ń sọ pẹ̀lú fífi ṣe wàhù ọ̀nà tá a lè gbà sọnù ká máa fi ṣe wàhù torí gbogbo nǹkan tá a kàn mọ̀ tá a kó pamọ́ tá a lò kò lè wà lábẹ́ sísọ kò lè wà lábẹ́ sísọ ọlọ́run bá ń fẹ́ ká sọ àdìsọ́kàn wa pẹ̀lú ká máa lò ìtàn ní ká ṣe ká ṣe ìtàn ní ká jìnà sí ká jìnà sí ẹni ọba tí wàá ládì sọ́kàn tó dáa yìí irú wọn iná ni wọ́n máa ń jẹ́ àwọn orúkọ tí ò dáa bíi kán pèèyàn ní khawarij mu'tazila jahmiya eh, bákan náà kán pèèyàn ní qadariya jabriya ashariya màtúrídíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orúkọ eléyìí tó súyọ lábẹ́ wọn yapa sí ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ó ní àdìsọ́kùn òdodo tó yẹ kó ní kò ní. Hmm. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù. wọ́n bùkátà ká wá mà nípa rẹ̀ nínú ẹ̀sìn wa. Hmm. wọ́n ní kí láà máa wí nígbà tí ìmáàmù bá jókòó láàrin kótóbà méjèèjì ti ọjọ́ jùmọ̀á àníwìn kankan àníwìn kankan ìjókòó yẹn ìjókòó tó kúrú gbà ni bí màá bá ti jókòó á rí i pé kò ní pẹ́ kò ní jìnnà tí ó tún náà ró padà. ìwádìí fi hàn wá pé kò sí nǹkan kan tí ṣẹ̀ríà tó ní ká máa wí láàrin méjèèjì yẹn. Hmm. àfi tí ìmáàmù bá sọ ṣáájú kó tó jókòó yìí pé aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur ti sọ ipò ń tọrọ àforíjì forí ara òun tọrọ rẹ̀ fáwọn jàmáà tó wà lẹ́yìn náà ẹ̀yin náà tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ aláforíjì hmm. tó ọwọ́ ìtìlẹ̀ máa mú sọ tọ́tọrọ lọ́dọ̀ wa pé ká tọrọ àforíjì bẹ́ẹ̀ máa sọ pé astagfirullah ó tó àmọ́ pé gbólóhùn kan pàtó ni ṣẹ̀rí àwa ní ká máa wí láàrin ìjókòó méjèèjì kò sí. Hmm. wọ́n ní tẹ̀yìn bá gbèsè tí wọ́n á fẹ́ pé gbé lọ sílé ẹjọ́ níbi tó ṣeé ṣe kí gbèdè látàrí kò rí gbèsè tí òun bá san òun hmm. dúró fún títí tí ó fi san tọ́ba wá ṣẹlẹ̀ pé kò ní kò rí san òun ṣe tán láti bá a san ṣùgbọ́n náà wọn bá pẹ̀lú àkọọ́lẹ̀ tó ti kọ fún ẹni tó ṣàbàyà gbàgbà yìí ó kú hmm. ṣáájú kẹ́ni jẹ gbèsè ó tó rí san tọ́ wọn á ní talábì léèrè tó bá kí wọ́n yẹn nàná rẹ̀ bí wọ́n ṣe ṣèbéèrè yìí ọ̀rọ̀ pé ẹni tó kú ní ọ̀sán gbèsè ń kọ̀ ṣẹlẹ̀ hmm. tí ò bá rí san màá bá a san. Hmm rọra àti ìsí lórí pé kò ní rí san torí pé kò ì hmm. tí ì kú hmm. ẹni tí ó sì tí ì kú ìrètí ń bẹ hmm. ìrètí kó lè lówó lọ́la tí ó fi san gbèsè yẹn wà ẹni tó ti kú ẹ má gbé tiẹ̀ wọnú ọ̀rọ̀ nítorí pé tiẹ̀ ti lọ ẹ filẹ̀ pẹ̀lú ètò bá lọ ọlọ́run là ń bẹ̀ ẹ má tún bá a dì mí kù ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ àmọ́ tó bá ń ṣẹlẹ̀ yìí ẹni tó jẹ gbèsè ní orí san títí tó ń fi kú ẹni tó sábà àgbààgbà ò tí kú tọ̀ ẹni tó á pòun so nídùú náà tó sábà àgbààgbà náà bá tún kú hmm. ṣáájú kóun tó san gbèsè òun kò sí tàbí ṣùgbọ́n pa àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀bà san hmm. torí jẹ́jẹ́jẹ́jẹ́ gbèsè wà kó tó fà á kó yí síra rẹ̀ lórí hmm. ẹran sì máàmà tó yí wàhálà tó yí lura rẹ̀ lórí ẹni téèyàn fà ó gbé kọ lura rẹ̀ kò burú ìgbé kọ́ máa jẹ́jọ́ rẹ̀ wọ́n ní tí ọ̀rẹ́ iye àwọn ọmọ àtìyàwó tí òkú fi sílẹ̀ tí wọ́n lè pín gẹ́gẹ́ bí ogún àbí báwo níta máa ń pín lógún lábẹ́ òfin ọlọ́run ó náà ní tókù bá filẹ̀ tó bá yẹ kó kù ló fowó lẹ̀ so nǹkan tí wọ́n máa pín lógún nù ẹ̀bùn tẹ́nìkan wá bùn àwọn ọmọ ìyàwó àtòbí ẹni tó kú ẹ̀bùn tí alààyè bùn wọn nù wọ́n pín bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ eléyìí ọ̀wọ́ ní ogún. No àfi tó bá yẹ pé lápèjúwe ní ìsìn àwọn èèyàn kówó jọ owó yìí ọwọ́ àtòyè kan láti fi tọ́jú ẹni tó padà kúyùn nígbà tí ń sàárẹ̀ ṣùgbọ́n orí pé wọ́n ń tọ́jú rẹ̀ ni wọ́n wà owó yẹn ó tó mílíọ̀nù wọn àti ìná ju ọgọ́rùn-ún ẹgbẹ̀rún lọ nínú mílíọ̀nù lọ́lọ́wọ́n bá kúkú fi gba ẹ̀mí ẹni tí ń sàárẹ̀ hmm. ó wá kù nine hundred thousand nine hundred thousand tó kù yẹn á pín lórí àwọn ẹni tó kù yẹn bá fi sílẹ̀ sáyé gẹ́gẹ́ bí ogún torí pé ńgbà táwọn èèyàn ti dá tí wọ́n ti kó lẹ̀ pé kí wọ́n fi tọ́jú rẹ̀ wọ́n ti bùn hmm. owó tí wọ́n wá bùn ó ti di tiẹ̀ tí wọ́n bá ná tán tó bá fi kú yóò bọ́ sínú ogún eléyìí tí wọ́n pín fáwọn ẹni tó bá fi lọ. jazakumullahu khairan sheikh. Uh, zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight nọ́mbà tí àwa tá ń bẹ ní agbègbè yìí àti jákèjádò nàìjíríà tá a mọ̀ lónà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ní fáwọn tó ń bẹ lókè òkun láti fi pè wọlé sórí ètò. الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر ألو السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته kọ́ ibi ẹ ti ń pè yìí. Òrùdín ló ń pè láti Èkó أبا أبا ni ìbéèrè yín? Ẹ máa ẹ ìbéèrè wa ni pé ẹjọ́ tó bá ṣẹlẹ̀ pé ẹnìkan ṣaláìsí ṣùgbọ́n kò sí nàìjíríà abroad ló wà tó èlò ṣaláìsí sí àwọn ọmọ tó dẹ̀ bí náà òun ni wọ́n ṣaláìsí sí ó wá ní pọ́pátì kan tó rà kalẹ̀ síbí tí ó jẹ́ pé bàbá àti ìyá ló fi síbẹ̀ bàbá náà ti wá kú àwọn ọmọ tẹ̀ tí wọ́n ti ṣàrímẹ̀ láti mú ìyá kúrò níbẹ̀ lọ síbòmíì so àwọn tó dẹ̀ súnmọ́ tó jẹ́ bí àlọ́ ẹ̀ tó máa ń fa àwọn pọ́pátì ni wọ́n ti sọ létí wọn pé kọjá kọ́ máa property ẹ̀mí tó kù kọ́ lè ṣe ohun ìyá ṣe. ẹ jọ ìjẹ́ irú property bẹ́ẹ̀ ńgbà tó ti mú ìyá yẹn kú ń bẹ̀. tí wọ́n lè fi bẹ̀ wọ́n lè fi property yẹn rẹ́ǹtì wọ́n máa fi kọ́ kówó yẹn fún ìyá yẹn láti máa fi jẹun ṣùgbọ́n tí àwọn ọmọ yẹn á fi wálé fún àwọn fẹ́ kú tó láwọn ọmọ rẹ́dì láti wá bí láti tẹ́tù sí ní sùn. àbí kí property yẹn kí wọ́n fi kalẹ̀ bẹ́ẹ̀ kọ́ fà lé àwọn tí wọ́n mọ̀ pa property yẹn tó kù lọ́wọ́. alhamdulilayi ẹni tí ó ṣaláìsí sí ìdálẹ̀ nílùú òkèèrè hmm. ṣùgbọ́n tó ní dúkìá ní nàìjíríà níbí so tí ó bá ṣaláìsí dúkìá rẹ̀ tiẹ̀ náà ni ó máa jẹ́ tó bá sì jẹ́ pé lílọ tiẹ̀ ni n tó ṣẹlẹ̀ òun lọ ọmọ ṣẹ́kù ọgbọ́n hmm. tí bàbá fi sílẹ̀ sáyé àwọn ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ náà ni ó dà àbóbí rẹ̀ tó bá fòbí náà sáyé tó bá ṣẹlẹ̀ pé àwọn ọmọ náà ń bẹ nídàálẹ̀ nílùú òkèèrè yẹn àwọn ò sì tí ì ṣetán láti padà sí nàìjíríà hmm. kò sí nǹkan tó burú pé ilé yìí kí wọ́n bá wọn fi háyà hmm. gbogbo owó tí máa ń jáde ń bẹ̀ wọ́n lè máa bá wọn sọ àbí kí wọ́n máa fi ránṣẹ́ sí wọn kó máa jẹ́ pínpín ní ìbámu pẹ̀lú òfin ṣẹ̀ríya hmm. àwọn lè má ṣetán láti padà sí nàìjíríà àmọ́ kí wọ́n á níjà tí wọ́n ń bówó tí wọ́n bá pa láti nàìjíríà jà hmm. tẹ̀bí dúkìá bàbá wọn lọ pa wọ́n hmm. owó yìí wọn ò lè bówó jà hmm. torí rẹ̀ torí pé ńgbà mí àwa náà ta sọ pé a fẹ́ bá ẹni tó ti kú mójútó dúkìá rẹ̀ àníyàn wa ńgbà mí ọmọ ń bùkátà àtúnṣe torí tá a bá fi ṣèkẹ́wọ́ pé àwọn ọmọ òṣètán láti padà wá sílé ilé sì ń bẹ́ ńlẹ̀ ó ń bùkátà ká háyà déébò láti ṣòwò rẹ̀ gbogbo eléyìí ń ṣèbéèrè nítorí pé bàbá kú ni bàbá tó nílé kú àwọn ọmọ rẹ̀ ṣẹ́kù so ẹ kówó ń jọ kẹ́ fi ránṣẹ́ sáwọn ọmọ kẹ́ ẹ sì fi ọ̀rọ̀ lé lórí pé bí n bá ń tẹ́ ń tẹ̀yìn lọ́wọ́ ẹ máa pín níbàámu pẹ̀lú ṣẹ̀ríà hmm. lọ́ba tó. Hmm. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. kọ́ yín. àmì ó yín. kí n béèrè yín o. béèrè mi àkọ́kọ́ ni pé lórí iṣẹ́ ti ṣe fún obìnrin. Hmm jẹ́sẹ̀ ní islam gba obìnrin láàyè láti ṣe agbófinró ní alákọ̀ọ́kọ́ ní ìjẹ́jọ́ mo béèrè béèrè kan àlàyé wọn ó kú díẹ̀ tí mo tó ní ìdí mbẹ̀ lórí pé téèyàn bá fẹ́ ṣe ẹ̀bùn àbí ẹ̀fẹ́ fún yàn ní ọrẹ tí mo ń gbìyànjú láti béèrè mbẹ̀ ni pé gẹ́gẹ́ bí òkú ẹ̀bùn lèèyàn fún ọmọ ní àbọ̀ rẹ̀ kẹ́ ẹ̀bùn tó wúyàn lórí ẹ̀ lókè àtúntò tó ṣe mú fún ọ ọrẹ nìyẹn tó ti ń rìnyàn wá ní ìlànà owó náà lè gbà sí àwọn nǹkan wọ̀nyí láàrin ìmọ̀lẹ́bí ìbéèrè mi lélẹ̀. ẹ lórí bóyá wọ́n fẹ́ ṣe ìbéèrè lórí pé kí ni ìyàtọ̀ láàrin ẹ̀bùn àtọrẹ ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ béèrè wọn lórí àwọn lórí ètò iná tá a ti ṣe kọjá sẹ́yìn a ti dáhùn rẹ̀ dáhùn rẹ̀ dáhùn rẹ̀ dáhùn rẹ̀ láì mọ ìgbà torí ẹ̀ ẹ má tún jẹ́ ká tún ẹsẹ̀ padà sẹ́yìn náà ṣe yìí ìyàtọ̀ tó wà láàrin ẹ̀bùn àti ọrẹ ọrẹ ẹ̀bùn yẹn ní nǹkan torí pé ń bùkátà ni ẹ̀bùn kò sí bùkátà fún hmm wọ́n máa ń bunra wọn lẹ́bùn torí kí rẹ̀pọ̀ ò lè bá wà hmm. torí kífẹ̀ ò lè bá ara ìjókòó láàrin wọn ṣùgbọ́n rẹ èèyàn máa ń tààyàn lọ́rẹ́ nítorí pé ó ní bùkátà sí hmm. kò bá jẹ́ mọ̀lẹ́bí lẹ fẹ́ ta lọ́rẹ́ kò bá jára ta lẹ ta lọ́rẹ́ kò bá jẹ́ mọ̀lẹ́bí lẹ bùn lẹ́bùn kò bá jára ta lẹ bùn lẹ́bùn kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ̀ pé bùkátà ló bí à ń tani lọ́rẹ́ hmm. so ìfẹ́ la fẹ́ fi ẹ̀bùn pè kọ́ra ìjókòó láàrin wa àtẹni tá hello. wàhálẹ́kùn sálàm rahmatulahi baraka tí ó kọ́ ibi ẹ ti ń pè yìí. ẹ kàrọ̀ sọláàmù ìdá mi ń sọ̀rọ̀ àbúrò alex látọ̀yọ̀. kí ni ìbéèrè yín. ẹjọ́ mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dòkítọ́rù nìkan lọ́wọ́ fi wọ́n lẹ̀ lórí dáadáa. àmín. pípé tí àwọn èèyàn bá jẹ́yàn ń pa pé dandan kéèyàn kúnlẹ̀ àbí kéèyàn bẹ̀rẹ̀ láti fi kí wọn pípé téèyàn bá ṣe bẹ́ẹ̀ àwọn kọ́yàn lọ́mọ kéèyàn sì wò pé èèyàn fẹ́ fẹ́ lọ́rùn èèyàn fẹ́ fẹ́ tòbí náà kí lèèyàn ń ṣe láàrin. alhamdulilayi eh, tọ́lá ń lè dá abánimásìn nǹkan tí ẹnìkan nínú àwọn èèyàn wa ní ọgbọ́dọ̀ ṣe hmm. kò bá jọ̀bi wa kò bá má jọ̀bi wa mo rò gbogbo wa náà yẹ ká mọ̀ pé àṣẹ ọlọ́run ṣe má tẹ̀lé hmm. ìlànà ọlọ́run kò ṣe tàkìtì pàkọ́ sí hmm. èèyàn tó fẹ́ jẹun pa láti ṣe kan ẹ̀dá ọlọ́run ló náà gẹ́gẹ́ bíi tiẹ̀ anábà ó sì ní innama ta'atu bil ma'ruf ọ̀tọ́ká gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu tẹ̀ láṣẹ rẹ̀ àfi tó bá pé ní tí fi ń pa wá láṣẹ ọ̀takùtọ̀ lọ́n kọ́takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó bá kúnlẹ̀ tó dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ ń tí wọ́n lè fi garanti àlùjánnà fún un hmm. eléyìí ni so àmọ́ tó bá tẹ̀lé tọ́lọ́n tẹ̀lé tà nàbì sallallahu alayhi rẹ̀ sórí rẹ̀. Hmm. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ẹnikẹ́ni tó tẹ̀lé tọ́lọ́ àti tìránṣẹ́ ló ti jèrè lérè ńlá ilé hmm. ìjẹ́bù ṣèjà mẹ́ta kú báwọn bàbá wa hmm. pé wọ́n ń jẹ wá ń pa láti ṣe ń tọ́lọ̀ wọn fẹ́ bóyá èèyàn ò rálà yìí ṣe fún wọn dáadáa ni bàbá wo orí wo ni bàbá yẹn ní lọ́rùn tó ní èmi mọ́ pọ́ láṣẹ takótọ́lọ̀ hmm. èmi mọ́ pọ́ láṣẹ takótà nàbì sallallahu alaihi wasallam kò sí bàbá náà tó gbọ́n tí èsì pé nǹkan kan sọ pọ̀ lọ́rẹ̀ẹ́ tí ó ń finú fẹ́ dọ̀ sọ fún ọmọ pé mo ní ọ̀takùtà ọlọ́run kọ́ hmm, sallallahu alaihi wasallam. hello. hello. salaamu aleykum salaam. aleykum salaam wa rahmatulahi wa barakatuh wọ́n kọ́ yín bí ẹ ibrahim ló fẹ́ láti. kí ni ìbéèrè yín ìbéèrè mi fáwọn dọ́kítọ̀ wa ni pé ẹni fẹ́ kọ́ bá a ṣàlàyé bá ṣe ń ṣe ètò ìkejì ọmọ nílànà ìpàdébọ̀ ọmọ ìpàdébọ̀ ọmọ ìpàdébọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó ń ṣiṣẹ́ nínú ọkọ̀ ojú omi bíi ṣíìpù hmm. ńlá jẹ́ kí wọ́n máa wà lórí omi bíra bíi um, twenty days ten days pé báwo ló ṣe máa máa ṣe máa máa ṣe kọ́sìtì àti pé báwo ló ṣe fẹ́ ṣe ìdánimọ̀ dààmú kíbla dààmú alẹ́kọ̀ọ́ ti bá bẹ́ẹ̀ kù. wàlẹ́kùn sọlá alhamdulilayi ibi ọmọ lábẹ́ òfin ọlọ́run èèyàn wò wá bí ó ṣe ṣe èèyàn lọ sọnù ṣèbí tẹ́ wàá sọnù sí ẹ gbìyànjú láti jábí tó ṣe pé kò ní hàn sẹ́ni kankan nítorí pé Islam sọ fún wa pé tẹ́ bá gé ìkànnà tẹ́ bá fárun tẹ́ bá gérun ẹ rí malẹ̀ ẹ sì rí malẹ̀ níbi tẹ́nìkan ò ti ní mọ̀ pé rí malẹ̀ ń bẹ́ẹ̀ àwọn olùmọ́ni sábàbí tó wà ń bẹ nítorí àwọn èèyàn bò ní hmm. àwọn tó jẹ́ pé amúmimùràwé ni wọ́n pìdán ni wọ́n alásàsí hmm. wọ́n máa wọ́nà láti bá tọmọlàkejì jẹ́ hmm. torí pé gbogbo ohun tó jáde lára rẹ bí ìkànnà bí irun yẹn àwọn fẹ́ lò gẹ́gẹ́ bí nǹkan èlò ni táyé pé wọ́n fi ṣe àwọn oògùn òfò eléyìí tá ń bá ká láti lè bá rí ọgbẹ́sẹ̀ báwọn á lè kejì ọmọ nígbà ajẹ́pọ̀ lọ sọ sórí àkìtàn fájájẹ́ ọ̀sán sórí àkìtàn pẹ́lẹ́dẹ̀ jẹ àbò tiẹ̀ wá lọ sọ́ọ̀lẹ̀ lórí àkìtàn níbi táwọn ẹni bú táwọn ti wá gbé pa àwọn rí raw material hmm. wàá rí mọ́lẹ̀ níbi tẹ́nìkan kan ò ti ní mọ ibi tó rí sí kò sì hmm. nídìí kíkọ́ á mọ á jẹ́ pé ó jẹ́ kí ẹnu àtẹ̀jẹ́ ọmọ jọ jẹ hmm. ọmọ á sọ pé bíbá àmọ́ mọ̀ lọ́ọ́ mà má dà wọ̀. sọ wọn lẹ́ni tí wọ́n ń ṣiṣẹ́ nu ọkọ̀ ojú omi báwo ni ó ti ṣe máa ṣe sọ̀lẹ́ kò sí nǹkan tó burú ká ṣe sọ̀lẹ́ àti nínú ọkọ̀ ojú omi gẹ́gẹ́ bíi bàálù náà ni lópin ìgbà tá a bá ti lè dábò làlùkíbílà mà yàtọ̀ síbi tí èsà lùkíbílà tẹ́ ẹ̀ máa wá ṣe sọ láti yín ní aládínkù ni àbẹ́ ẹ̀ máa ṣe pé ó bùkátà pé bólẹ̀ wà sílé nígbà tẹ́ wàá nu ọkọ̀ ju omi hmm. ní ìsẹ̀yìn ń gbé kò àwa ń ṣiṣẹ́ ní kíníkan Bonny Island lọ́yẹ́ pé tòsítòsí ilé náà ní tẹ́yìn bá mú kó sọ ibẹ̀ ní ọ̀bọ̀ sí hmm. yóò sí lórí ìrìn àjò kankan tó hmm. wọ́n máa pèsè láti rẹ pérépéré àti wọ àti rú rẹ tẹjọ jẹ́ mùsùlùmí tẹ wà nínú ọkọ̀ ojú omi yẹn ẹ máa ṣe sọ láti yín jàmáà fattaqullaha mastata'tum tó ẹ wàá ní jẹ́ pé a máa fi tọkọ̀ ojú omi là ń ti ń ṣiṣẹ́ sì kẹwọ́ fún ta níbẹ̀ hmm. sọlọ ńlẹ fẹ́ sọ fún pé kìnnì kan jọkọ̀ ojú omi tí ọ̀ mà ní hmm. àbọ̀lọ̀ ńlá fẹ́ sọ fún pé nítorí pórí omi la bá a wà hmm. ẹ máa sin náà gbogbo wa torí pé kò sígbà tí kò lè wá mú yàn lọ ibikíbi tó bá wà kò síbi tí kò ti wá mú ọ mùsùlùmí sì fẹsìn ṣeré nítorí níta jẹ àbí kí ló mú yín wọkọ̀ ojú omi Hmm. kí ló mú yín máa bẹ́ẹ̀ náà kọjú omi bí torí hmm. owó tẹ̀ ń wá yín náà tó hmm. ẹ wàá ti torí ń tẹ́ jẹ ẹ gbàgbé ń tẹ́ fẹ́ jẹ tó ètò wa burú jù ó ní pé alẹ́ wàá náà kọjú omi bẹ́ẹ̀ ṣe wí ẹlòmíì oṣù méjì ẹlòmíì wọ́n lè sogún jọ́ a mọ̀ pé yóò mú ìjùmọ̀ á yóò bá wa ń bẹ̀ a sì mọ̀ pé sọ́nàtò ìjùmọ̀ á àyèfi ráàrì dandan dandan mùsùlùmí tí ì sá láàrin kìí sobìnrin kìí sọmọdé kékeré tí ò tí ì bàlágà kì í sun nírìn àjò kì í sì ìṣẹ́rú hmm. so àwọn eléyìí kò sí nídìíwọ́ kan tá a lè pè ní lọ́fà tí òfin lọ sí júmọ̀à hmm. ojúlówó ọ̀ràn yẹn ni sọ̀láàtì júmọ̀ à ń ṣe lórí gbogbo mùsùlùmí tí ó bá rí bá wọn. Hmm. so ìwọ wá wà nù ọkọ̀ ojú omi bó lẹ́tì wàá máa ṣe sọ̀láàtì júmọ̀ à ẹ lè ṣe sọ̀láàtì júmọ̀ à nù ọkọ̀ ojú omi torí kìí ṣèlú lẹ́wà orí omi lẹ́wà sọ irú eléyìí léwu fún ẹ̀sìn àti ọjọ́ iwájú yín. sọ ní tẹ́ ọkọ̀ ọlọ́pàá bọ́kọ̀ ètò wọn sì fi kudukudu ṣe ni hmm. ẹ kó nu rẹ̀ wọ́n gbé wá sétí bèbè sọ ẹ lọ ṣe sọ̀láàtì jùmọ̀ abẹ́ bá ti ṣe sọ̀láàtì tẹ padà sẹ́nu sẹ́yìn hmm. sọ̀láàtì tẹ sí láàrin wákàtí kan kò pé kí sí ọ bàjẹ́ hmm. tá a bá ní tanra wa jẹ́ téèyàn bá sì jẹ́ pé èèyàn ń fi àti wàlìjánà rẹ̀ ṣeré ẹ lọ ṣe sọ̀láàtì kún tún dá yín padà ẹ ẹ̀yin lẹ́ẹ̀ máa sanwó gbígbé tí wọ́n máa gbé yín lọ gbé yín bọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ torí pé àgbọ̀dọ̀ fàlùkìyà máa wá ṣeré ẹ má gbàgbọ́ pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube líǹkì tí ẹ lè fi máa fi darapọ̀ mọ́ wa ẹ wọ facebook ìkànnì ojúwe wo mi wọ facebook lọ ẹ fi ọ̀làdùn ní bèlú wa ẹ rí líǹkì yẹn níbẹ̀ àti ká ẹ sì lọ sí facebook page wa pẹ̀lú ẹ tún rí níbẹ̀ zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello hello hmm. ojú òpó yẹn ò já gara ẹ má bínú hello hello hello hmm. ìyẹn náà ò tún jáde o padà hello hello ìyá padà dàbí ẹni pé àwọn ìpè ọ̀hún wọ́n ń tira wọn plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight àwọn nọ́mbà tí à ń lò náà nù inshàlá. hello. hello salaamaleykum. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ̀ tí ń pè yìí. omi yasẹ́ ìlú ń pè láti ìgbà òtí. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni wípé ẹni tó bá ní sídẹ̀ǹtì àbí tó bá ní egbò nípa àwọn orígun àlọ́lá mhm. bóyá bíi ẹsẹ̀ àbí ọwọ́ àbí ojú mhm. ṣé ìgbàláyé wà fún nítọ̀hún láti máa ṣàlọ́lá dábẹ̀ sí ni àbí láti máa ṣe táyà máa àti pé ìgbà wo ló lè ṣe táyà máa mú dà. ẹni tó bá pé ìdíwọ́ ń bẹ fún bí àárẹ̀ eléyìí tó lè kọ́ dínà kó lomi mm. ẹ pé omi tún lè dákún àárẹ̀ tó ń ṣe àbí à ń bẹ̀rù pé tó bá lomi àti san ní tí ń ṣe yẹn lè tún pẹ́ díẹ̀ sí i hmm. tó lè máa ṣe tẹ̀yọ́ mọ́ títí tí ń tí ń ṣe tí ó fi kó ń bẹ̀ ṣùgbọ́n tó bá pé ojú egbò kan lọ́kàn wà níbi apá àbẹ́sẹ̀ láwọn àyè ibi tá a máa fọ̀ nínú àlùwàlá tá bá ti bá fi nǹkan kan lé ojú egbò yẹn bíi bandage àbí plaster so yóò máa ṣàlùwàlá dáadáa gẹ́gẹ́ bí gbogbo yẹn ṣe máa ṣàlùwàlá ṣùgbọ́n tó bá ti ṣàlùwàlá dé ibi tí plásítà wà yẹn yóò kàn fomi ra bẹ̀ lórí ni yóò fomi ra òkè rẹ̀ káríkárí hmm. tó bá jẹ́ báńdéèjì náà ni yóò fomi ra káríkárí lọ́nà tó ṣe pé kò ní mu mi yóò jìgbìnì hmm. yóò kàn fi ra lórí tá a fi mọ̀ pé omi kan bíi náà tó hmm. bí ó sì máa sin lọ́nu tó bá jẹ́ pé àyè ń bẹ fún un láti fi báńdéèjì láti fi yí egbò yẹn po àbọ̀gbẹ́ yẹn po àbí plaster kan fi lẹ́ ojú egbò yẹn tó bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ tí máa kàn ṣe tẹ̀yà múmu lásán hmm. á jẹ́ kó fẹ́ sin lọ ni láì ṣe mara. Hmm. hello. hello asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah ọkọ iye tí ń pè yìí. abdulhakeem ló ń sọ̀rọ̀ láti ìlọrin. kí ni ìbéèrè yín. mo ní ìbéèrè méjì ìbéèrè aláwọ̀kọ́ mo ń gbìyànjú láti ṣàlàyé fún àwọn kan nípa pé kò sí nǹkan tí ń jẹ́ without prayer bọ́ra ajọ́ mẹ́ta jọra. ẹ kàn béèrè béèrè ẹ béèrè béèrè ṣàkálà. ẹnìkan wá ń dìde láàrin wọn pé kò sí nǹkan tí ń jọ bẹ́ẹ̀ pé ní ayé ànábì pé ànábì ọmọdé mi ń bá wípé ká má dáná gan hmm. nǹkan kan. ẹ hmm, ẹ lọ ẹ lọ. ẹlẹ́ẹ̀kejì. ẹ béèrè béèrè kejì eyín ẹsẹ̀ béèrè. ìkejì náà. à ń kí ìrànmọ́ group lọ. Hmm. ìmáàmù àgbàgbé ó hmm. ṣe tàṣàhùdù ẹlẹ́ẹ̀kejì tán ó wá gbàgbé láti sálámọ̀ ní tàṣàhùdù ẹlẹ́ẹ̀kejì hmm. so ó ti wá ṣe àṣàmọ̀ àríkùn kó ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ dá padà sí kejì àwọn àwọn arán létí pé àgbà ṣùgbọ́nla ṣùgbọ́nla wá dìde so àṣàkù ìmáàmù ṣàṣàn nǹkan kan bí irun yẹn pé ẹnìkan dìde pé kò dáràn anything bàṣẹ ṣàṣàlámọ̀ láfọ̀ọ́ náà nìyẹn ìmáàmù ò ṣe. ó ti ó ti yé. Ebeere <laughs> alákọ̀ọ́kọ́ ẹsẹ̀ béèrè là ń béèrè yẹn kò sí tọ́kàn wa pẹ̀lú tẹ̀ ń sọ fáwọn èèyàn hmm. tí wàá kàn ní pé fẹ́ béèrè ní ò yẹ yìí ní ò yẹ yìí yẹn bóyá náà ń so ẹni tó yẹ kí a máa lọ program fún un kò sí tó kàn wá pẹ̀lú tí ń ṣẹlẹ̀ láàrin yín àti anybody. Hmm. ẹ sì má gbàgbé pé owó ni wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ra program. náà lè kàn máa bá àsìkò jẹ́ lórí atẹ́gùn. sọ àkọ́kọ́ pé fìdáwọ́ prayer yẹn àdádálẹ̀ ni hmm. àdádálẹ̀ eléyìí tí ò lábùlánú hmm. kò sẹ́ẹ̀rì kan tó lè rí mọ́ wá fún tádìí rẹ tí ó fi wò. sọ eléyìí ń jẹba. ẹlẹ́ẹ̀kejì ìmáàmù tó gbàgbé tó ti sálámà alákọ̀ọ́kọ́ ní tẹ̀sánhùdù alákọ̀ọ́kọ́ hmm. ṣáájú kó tó ṣe rákà méjì tí sọ̀láàtì kù àbí rákà kan. ṣé wàá ṣe subhanallah sòtí ìmáàmù wa dìde tó pé sọ̀láàtì rẹ̀ tó wáá jẹ́ pé ńgbà tẹ́ parí sọ̀láàtì tán ló tẹ́ lọ́sẹ̀ wá sálámà. ẹni ìmáàmù yìí ṣé kò yẹ kó ṣe ìtanràn kan bẹ́ẹ̀ ni ó yẹ kó ṣe ìtanràn torí asalaamu alaykum tẹ́ rí yẹn hmm. tí ò bá jẹ́ pé a ti parí kò tọ́káwé ẹni tó bá wá gbàgbé wì ìgbàgbé tó gbàgbé òun ni òní jẹ́ sọ̀láàtì ó bàjẹ́ hmm. àmọ́ tó bá ń máa máa wí ni sọ̀láàtì ti bàjẹ́ láti gbà hmm. torí rẹ̀ ó ti ṣàfikún náà sọ̀láàtì tí ó yẹ ká ṣàfikún rẹ̀ àfi nítorí pé gbàgbé ló gbàgbé hmm. yóò forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tó bá sálámà assalamu alaykum kọ́m tó wà ń bẹ̀rù ó ti sọ di abala kan nínú ẹ̀yà ọ̀rọ̀ àwọn èèyàn ìyí máa ba sọ̀láàtì jẹ́ tí ò bá jẹ́ pé parí sọ̀láàtì lẹ́ ti wí. Hmm. kí ló dé tí ìsálámà sẹ́ni tó bá sálámà sí òǹgbà tó wà nù sọ́láàtì. Hmm. jazakumullahu khairan ẹ lọ́wọ́. aleykum salaam o kọ ibi ẹ ń pè. ó kọ yín o. kí ni ìbéèrè yín. ìlú yẹn ni àkọ́kọ́ ní ìpínlẹ̀ ọ̀rọ̀ sàkáàtì. tí n pé wíwá sí ìbámu gba tó bá pàpè kọ́ máa wọ ìwòsàn. but nínú kádàrọ̀ ọlọ́run wa ìyó ọlọ́run pé kéèyàn òróró náà bá ti kọ́ máa tó ní sọ yẹn máa pé láǹdì ọdún ó lè fi ọ̀tá tẹ ìlú ìkejì. Mhm. ọ̀rọ̀ nose mask ẹ̀ eh, mhm. nose ẹ̀ ẹ̀ ṣe dáhùn sí ni máa ṣe lóye ọ̀rọ̀ hello hello hello ọ̀rọ̀ kí lẹ pé ọ̀rọ̀ nose kí ni. owó táwọn obìnrin máa lù yẹn. naam naam naam. kò ní hawo ní islam kò sí lábẹ́ náà ní sámúlà sí àkẹ́kẹ́ sí islam. bí iṣẹ́ àṣìkìrán kan náà ní àfà ẹ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Mm, hello hello Mr. Taofik ẹni pé imú lílu àwọn obìnrin ṣé bẹ́ẹ̀ náà ni kí ni ẹ ṣàpèjúwe kan kò yé bẹ́ẹ̀ àgbọ́yìn dáadáa. wọ́n ṣe àwọn islam kọ sí. àfi mhm. góòlì sí. ok bóyá kí wọ́n fi góòlì sí i. naam ọ̀ya ìbéèrè kẹta. ìkẹ̀kẹ́ ẹ̀rọ ní lábẹ́ yẹn náà ni ọ̀rọ̀ láì láwọn obìnrin máa yọ ọ̀rọ̀ tó máa láì láti kẹ́lá bí ti jẹ́ níbí. tá máa ń ṣe kí ni tayamam naam tayamam. tayamam nípa ti pé ìrètí kò sómi bọ̀ nítorí kọ́ńbà dáa pé bí rè yá wù pé bóyá ìlú tí wọ́n tẹ̀lé èèyàn káwọn èèyàn kàtí tayamam tó gbọ́ bẹ́ẹ̀ kan kúrò àná bóyá èèyàn wà ní sẹ́ńsì èèyàn kan lọ sí tayamam tó yẹ wọn kúrò àwọn tàbí wọn tà káwù kan. lọ́tún bá ń lo náà lè pe ilé kíní tí tà wà bákan mm. náà lábẹ́ yẹn náà ní pípẹ́ ìgbà fẹ́ ṣẹ́yìn tó ṣe má ti bọ́ àbẹ̀yìn ìgbà tó ń tó ń lọ tọ̀ fọ́dà pé ìtọ́ta sí ṣọ́ọ̀bù yẹn tó dáadáa ní kéèyàn gbọ́dọ̀ fọ́ fún mi àbí ni. Eh, eh, ẹni tó jẹ́ pé ṣe oṣù ní ṣe ó sì ti mọ̀ pé tó ń bá gba owó oṣù òun kárí ọdún mm. owó èèyàn pọ̀ tó ní sọ́ọ̀bù òdiwọ̀n téèyàn ní téèyàn fi yọ zakat mm. ṣùgbọ́n ọlọ́run kádàrà pé kò rí owó tí ó tó yọ zakati náà àkáǹtì rẹ̀ níparí ọdún hmm. látàrí owó tó ń náà ná hmm. báwo ni ó sì ṣe pẹ̀lú zakati lábẹ́ òfin eléyìí tó dọ́gba jù ni pé nígbà tí ìwọ ò ti rí owó tó tó ní ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ hmm. níparí ọdún èso lówó sálárì rẹ lè pọ̀ ju zakati lọ ṣùgbọ́n bó lọ́wọ́ ṣebí wọ́n ti ná jẹ so ó ti ná jẹ bùkátà rẹ ti gbé lọ ní ti tàn án sọ pé two point something million lówó téèyàn ní kátà pé two million lówó téèyàn ní tí ó fi yọ zakat á ṣírò rẹ̀ pé lọ́dún tó bá gba àwọn owó oṣù rẹ̀ pé owó oṣù rẹ̀ lè jẹ́ three point three million hmm. three point three million wọ́n á pé ah two million mo ní jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn yọ zakat ó lè yọ zakat báyẹn because owó tí wọ́n ń wò pé ó rí hùn so ìyẹn tó bá gbọ́wọ́ rẹ̀ hmm gbà tí ọdún kò lásìkò tó yẹ kó yọ zakati ó wá rí i pé owó tó ní lákàntì seven hundred and fifty thousand ni nínà ti gba gbogbo owó yòókù lọ so ó ti parí ó lówó lọ́dún yẹn tó fi yọ zakati mm. torí ẹ̀ tó dọ́gba jù náà rọ àwọn olùmọ̀ọ́ni pé mi ní tìtorí pé tọdún bá pé owó tí nì yóò tó ń tó zakati lọ kí wọ́n á máa yọ zakati fòfurufú mm. owó tó wà nílẹ̀ tó dájú pé mo ní i ìǹbá ni lówó ìǹbá ni ní dúkìá òní wọn máa ń yọ zakati fún hmm. tẹ́lẹ̀ ìjẹba. wọ́n á ní imú táwọn obìnrin máa ń lu báwo ni ìhàwọ́ ni islam kọ sí islam sọ pé kẹ́nìkan kan lu mú hmm. islam sọ kẹ́nìkan kan lu mú etí gan tá ń lu yẹn nítorí ẹgbà wa wà ní nípa sáràtà tó ìyàwó anabi ibrahim alayhi salam hmm. tẹ́kùn náà ló bùn anabi ibrahim alayhi salam ní hajara. ajara tó jẹ́ ìyá anabi ismail aleyhi salam nígbà tí sarata tó gun anabi ibrahim ní hajara sarata sì ti pẹ́ pẹ̀lú anabi ibrahim tọ́lọ́wọ́n bò fóun lọ́mọ ìṣe tí sarata gun anabi ibrahim ní hajara hajara di kó lóyún ní kíákíá so ẹ sì mọ̀ pé àwọn obìnrin òun bá bẹ̀rẹ̀ sí ní ṣe fáàrí sí olówó rẹ̀ so wípé kíni ẹ̀ lòun ti ṣe kíni ah ìyá wa fura pé eléyìí máa ń fò ń soge ọwọ́ á búra pípé hmm. òun ó sì rí pé òun gé mẹ́ta ní oríkèé rẹ̀ hmm. ṣé ìmúláàgé ni àbẹ́sẹ̀ hmm. Ànábì Ibrahim aleyhi salam lọ́wọ́ ni tó fi tánra ìlérí tó ṣe yí báyìí so lu etí rẹ̀ méjèèjì kò sì bá dábẹ́ etí kọ̀ọ̀kan ó túmọ̀ sí pé oríkèé kọ̀ọ̀kan abẹ́ tó bá bá dábẹ́ ó di mẹ́ta abẹ́ pé ìlérí tó ṣe òun ó ti mú ṣẹ tó hmm. àtìgbà náà ṣe wọ́n ti ní wọ́n ń lu tí fóbìnrin wọ́n sì ń dábẹ́ fóbìnrin léyìí tí èyí ṣe ti àwọn alárekunda hmm. àwọn aláṣejù tó hmm. wọ́n kàn rọra gé nǹkan kínkínní nínú ogbe abẹ́rẹ́ ni kọ́mọ́ bá di pé yóò dájá lẹ́yìn àwọn ọkùnrin tó imú lulu ẹ̀yin lẹ́ẹ̀ máa bí tẹ́ ti rí táwọn á lu mú ike tó ge náà ló débẹ̀ ẹ̀rí tó lọ́wọ́ bá ṣèyàn lẹ́ni tó rẹwà gbogbo à ń lo mú à ń lo etí mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmíẹ̀ bí ìgbà mẹ́ẹ̀ẹ́dógún ló lu etí jẹ wọ́n wá tó yẹtí lọ síbẹ̀ etí ọ̀ wá lu káàkiri bí ajere ṣe eléyìí oge rọ́wù là ń ṣe ń bẹ̀ hmm. ìwà rẹ̀ ò dá ìwà burúkú ló ń gbé ká lọ́gọ́ hmm. sí bó ṣe fẹ́ rẹwà tó ní burẹ́wà tó gbogbo à ń lu mú à ń lu ètè ẹlòmíẹ̀ tún lu ahọ́n hmm. àṣejù ìmọ̀ta fẹ́ fi gbogbo lulu náà nímú rẹ̀ ọ wà hmm. etí rẹ̀ ó sì tún lu bí ẹbí ọ̀nà mẹ́wàá tọ́kọ ó fi máa kó fún ọ yọ máa pé àṣìfẹ́ àdánwò àṣìfẹ́ àdánwò hmm. ó tún lọ wúra rẹ̀ nu dín kíkẹ́ ah, sọ̀ọ́ dá tó ní àlóbìnrin ah, sọ wà nù ó lòun ò hmm. lórí ọkọ wọ́n ṣe ṣe wọ́n jẹ́ kó ṣe jẹ́jà rẹ̀ wọ́n á ní ẹ eh, eh, wọ́n ń ṣàpèjúwe kan kò yé pé sọ́dà bíi fífi irun kúrun àkọ́kọ́ ńgbà tí islam sọ pé ọlọ́run láàánú ẹni tí ó bá wọn fi nǹkan kún un hmm. àtẹni tó tọrọ pé kí wọ́n fi kún un kì í ṣe dandan kó jẹun hmm. gbogbo nǹkan tí ẹ bá fi kún gúngùn ọrùn yín tó fi gùn ju bó ṣe yẹ lọ hmm. tó fi gùn ju bọ́lọ̀ ń ṣe dá lọ èèyàn ti bọ́ sábẹ́ pọ́lọ̀ ń lànà pọ́lọ̀ ń sànù wa. wọ́n ní tá a bá ṣe tẹ̀yámù nígbà tí ò sómi tá a lè ṣe tẹ̀yámù nítorí pé a fẹ́ kí alukur'an àbá lè ṣe tẹ̀yámù nítorí wípé àárọ̀ eh, mi àwa sì fẹ́ kí alukur'an àkọ́kọ́ ni kí ẹ lè kí alukur'an ti ṣe jánábà lọ́wọ́ àlára yín èyí sì ṣe hayib èyí ṣẹ̀jẹ̀ bímọ ẹ lè kí alukur'an lórí èyí tẹ́ ẹ bá ní lórí yẹn lè ké nígbà tó ti jẹ́ pé ẹ̀ ní gbé alukur'an lọ́wọ́ òfin ṣẹ̀rí ọ̀hún sọ pé lálá gbàgádẹ́ ẹ gbọ́dọ̀ tó ti ní gbé alukur'an lọ́wọ́ hmm. tí ó sì ṣe jánábà lára yín hmm. ṣe ń tọ́ burú mbẹ́ àmẹ́fẹ́ gbé alukurani lọ́lẹ́ fífẹ́ kà ẹ̀ bùkátà láti ṣàlùwàlá so ǹjẹ́ tàyámù ó lè dípò àlùwàlá fẹ́ni tó ṣe pé kọ̀ lálùwàlá tó sì fẹ́ gbé alukurani lọ́wọ́ ìyapa láàrin àwọn olùmọ̀ lẹ́yìn ìjọba ṣètò wọ́n ní títọ́ bá kán sí ìbọ̀sẹ̀ wa ń kọ́ tó tó ni tó lè mú wa bọ́ ìbọ̀sẹ̀ káfí tuntun ẹsẹ̀ fọ̀ nínú àlùwàlá mi tó pé kó tó dípa àwọ̀ padà kó tó ẹ kàn rí pé fọ ojú ibi títọ̀ ká sí òun tẹ bá ti fọ tẹ fún un tó ń ti pé ń bẹ lẹ́sẹ̀ yín lẹ́yìn fi ń fọ òun kò ti tó. Hmm. ó wá nù hadith Safwan ibn al-Mu'assil ó ní anabi sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa láti bọ́ ìbọ̀sẹ̀ wa tá a wọ̀ tá a bá wà lórí ìrìn àjò torí ipa àtọ̀ àbá yàgbẹ́ àbá sùn. Hmm. yẹn kí tí ẹni tó ti wọ ìbọ̀sẹ̀ tí ó fọwọ́ pa tọ́ba tọ̀ ìtọ̀ yẹn ò pé kọ́ bọ́ ìbọ̀sẹ̀ ńgbà tí ọba tún àlùwàlá ṣe hmm. ìgbẹ́ kò pé kọ́ bọ́ ìbọ̀sẹ̀ ńgbà tí ọba tún àlùwàlá ṣe hmm. oorun kò pé kọ́ bọ́ ìbọ̀sẹ̀ yẹn nígbà tí ọba tún àlùwàlá ṣe walakin min janaba àyàfi tó wá ké jánábà ní bá ń bẹ lára rẹ̀ hmm. jánábà bá ti ń bẹ lára dandan dandan ẹ̀ bọ́ bọ́sẹ̀ yẹn ẹ fi wọ ìwẹ̀ jánábà pé pérépéré pẹ̀lú àlùwàlá gbaná lẹ́tọ̀ọ́ tuntun ìbọ̀sẹ̀ ni ẹ̀jẹ̀ nǹkan ẹ bọ́ nítorí rẹ̀ túláàsì àbẹ́jẹ́ ìbímọ ẹ bọ́ nítorí rẹ̀ túláàsì àmọ́ pọ̀ wọ́n pé tọkàn kan sí bọ́sẹ̀ ẹ fọ̀ bẹ̀nu ní tẹ́ bá ti fọ́nù títọ̀ ń bá sì rìn dára yín ẹ rí i pé ẹ fọ̀ bí títọ̀ wà lára yín lọ́ba tán ẹ máa ń gbàgbé pé ẹ lè darapọ̀ máa wà ní ìkànnì youtube ẹ lọ sí facebook page wa ẹ fi Ọládùnní Bello wá líǹkì tí ẹ lọ papọ̀ mọ́ youtube tẹ́ bá ti rí bẹ́ẹ̀ ẹ máa láìkí ẹ máa ṣíà rẹ̀ kẹtù máa fọ́lọ̀ kẹsì tún máa sọ̀sìkírábù síbẹ̀ pẹ̀lú zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight plus two three four eight zero eight three two nine three eight nine six. ọ̀dà ẹ lọ́wọ́. àwọn ìfọ̀. waaleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè yìí. àwọn ẹ̀sán pé láti lè ṣe wọlé. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí nǹkan méjì tó bá ṣe tó bá sẹ́yìn ò bá sẹ́yìn bá fẹ́ ṣe nǹkan méjì hmm. tó ti wá rúyàn lójú sẹ́yìn bá bá fẹ́ ṣe iṣẹ́ ara tó báwo ni yóò ṣe àdúrà àti nọ́tìlà sẹ́yìn oṣù sẹ́yìn oṣù báwo ni yóò ṣe báwo ni yóò ṣe ṣe. béèrè mi kejì ni pé báwo ni èèyàn ṣe máa ń wọn jẹ́nẹ́bà. ọ̀dà mo ti gbọ́ yín wọ́n ní báwo la ṣe máa ń ṣe al-istikhara. wọ́n nu hadith Jabir ibn Abdullah radiyallahu anhuma wọ́n lẹ́nu bí sallallahu alayhi wa sallam máa ń kọ́ wa ní al-istikhara ẹbí sì máa ń kọ́ wa ní al-Qur'an pété nìkan nu wa tó bá pinnu láti ṣe nǹkan kan ó ń gbèrò láti ṣe nǹkan kan kọ́ lọ́ọ́ ṣe sọ láti rákà méjì tí kì í sọ̀ràn yẹn náà fílàní sọ láti rákà méjì fílàní àpè sọ láti lè istikhara. tó bá parí rákà méjì yẹn wà wá ṣàdúà hmm. àdúrà tó ṣe ń bẹ ó ń bẹ nínú hisnul muslim hisnul muslim yẹn àti túmọ̀ rẹ̀ sí yorùbá wà kàn wà bá dùà yẹn bẹ tó hmm. wàá ṣàdúà yẹn ètò sì dájú ní kó ṣàdúà yẹn lẹ́yìn ìgbà tó bá parí hmm. kó tó di pọ́ sálámà tó nínú tó nù àdúrà yẹn náà ní pé nǹkan tí wà ń tọrọ yìí ó fi síwájú ọlọ́run wọ́n ṣe ṣíṣe rẹ̀ ń rọrùn fún mi hmm. tó bá jẹ́ pé aburú lọ́wọ́ àánú rẹ̀ láyé mi àti lọ́rùn mi sẹ́rí rẹ̀ kúrò lọ́dọ̀ mi sẹ́rí hmm. èmi náà kúrò lọ́dọ̀ rẹ̀ kó wá fi ètò lóore jùlọ kó fi jarọ́ rẹ̀ fún mi hmm. eléyìí ni àdúrà istikhara ìsìláàmù ò sì sọ pé tó bá ti ṣàdúrà istikhara ọ̀ lálàárín kankan ìsìláàmù ò sọ bẹ́ẹ̀ àbí tó bá dijú tó rí funfun àbí ó dijú orí dúdú òun náà ló fi ṣèdájọ́ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀. Bala lálàárí nǹkan kan tó bá jẹ́ dáadáa kọ ọbẹ̀ lọ́n pé kọ́ lọ́n jẹ́ dáadáa ọ̀sẹ̀lẹ̀ ó sì sọ fẹ́ni tó nífẹ̀ẹ́ sí tó bá lálàá tó ráì dáa ọbẹ̀ lọ́n kọ́ lọ́n mọ́jà ìdáyàn ọ̀sẹ̀lẹ̀ ó sì nígbà nìkan kan gbọ́ àmẹ́ni tó bá ti ṣe àdúrà istikhara tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ sí tó fẹ́ ṣe kọ́ máa ṣe lọ ọlọ́run fi hàn pòórè bẹ́ẹ̀bẹ́ẹ̀ tọ́kàn rẹ̀ bá ń ṣe hílàhílo lórí tó fẹ́ dáwọ́lé òun ó túmọ̀ sí pé fi hàn pé nǹkan ọ̀dà kọjá wọ́kùn bẹ́ẹ̀ eléyìí ni islam ní ká máa ṣe kí ká máa lọ sílò níyàwó hmm. àbí ká máa pé kẹ́nìkan bá wádìí tí tó ń gan rẹ̀ ọ̀ eléyìí jẹba wọn ní báwọn láti wa lórí ètò hudan wa bushra hmm. eléyìí tí ó wà ní ọjọ́ sátidé àkọ́kọ́ lóṣù tí ń bọ̀ hmm. àlàyé tá à ń ṣe lọ nípa ìmára nínú islam àlàyé rẹ̀ ọ̀wà yín wa a kàn máa tanra wa jẹ lápá ntìjú ẹlòmíì gan màlúwa láṣìí òdodo ọ̀rọ̀ ni hmm. ẹ̀sìn tó ọ̀mà lù aláṣẹ inú rẹ̀ báwo ló ti fẹ́ ṣe tó fi wá là hmm. kámẹ́sẹ̀ tí ì sọ àwọn nǹkan míì tó ju bẹ́ẹ̀ lọ so ìbéèrè tẹ́ ṣe ìbéèrè tó dáa ni ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án rẹ̀ ṣùgbọ́n ìpàdé wa ní ètò hudan wa bushra ní sátọ̀dé alákọ̀ọ́kọ́ tó sì tún bọ̀. hello ẹ̀yin lágbà kan yóò kọ́ yín. aleykum salaam wa rahmatulah. <laughs> الحمد لله وانا حديث عبادة ابن الصامت رضي الله عنه إن تي إمام البخاري أنت مسلم تونك بجادي ولا قالي صلاة الصباح لين النبي محمد صلى الله عليه وسلم لجوكا anábì wa bi wá léèrè pé la'allakum taqra'una khalfa imamikum ṣé èsì pé ẹ máa ka kí ó lẹ́yìn àwọn lè máàmù yìí àwa dáhùn pé hadhan ya Rasulullah a máa kí ó lẹ́yìn lè máàmù wa ṣùgbọ́n láṣùrẹ́ ké hmm. anábì wa ni la taf'alu ẹ gbọ́dọ̀ tún dá o máa hmm. o illa bi ummil kitab àyàfi fatiha nìkan hmm. fa innahu la salata liman lam yaqra' biha torí kò sí sọ̀láàtì fún gbogbo ẹni tó sì sọ̀láàtì tó kùnà láti ké fatiha mbẹ́ eléyìí kárí lè máàmù àtẹni tí ń bẹ lẹ́yìn lè máàmù àtẹni tí ń dá sọ̀láàtì ṣe la sọ̀láàtì liman lam yaqra bi ummil kitab gbogbo ẹni ṣe sọ̀láàtì tó kùnà láti ké fatia kò ní sọ̀láàtì torí ẹ̀ ìmáàmù wa yóò ké fatia àwọn táwa lẹ́yìn rẹ̀ náà á ké fatia ìmáàmù ó kó máa dákẹ́ díẹ̀ lẹ́yìn tó bá ké súrà tán kó tó rò kó àwọn fi fatia wá síbẹ̀ yẹn dídákẹ́ yẹn ó ṣe dọ́gba pẹ̀lú tó wà nù súnà wànàbí máa dákẹ́ ẹrú ẹ̀ tó bá kí ó tán kó tó di pòròkò hmm. tí ìmáàmù tiwèé bá sì dákẹ́ bẹ́ẹ̀ àṣekẹ́ tó bá ti ka fati àti ẹ̀ tọ́kàjá ìgbà tó bá dẹnu lé súrà làwọn sùré ké fati àti wa àwọn àtẹ̀tí gbọ́n tó bá sẹ́kù nù ti ń ké lẹ́yìn ìjẹ́bù sí jẹ́. jazakumullahu khairan sheikh ọkọ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù tí kọlọn kọba fi san wọn lẹ́san lórí láyé ń bí àtìlọjọ àgbẹnìlẹ kìyàmà ọkọ pàtàkì lọ́wọ́ sheikh dr sharudin gbadebo rọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìṣànú ajé lọ́gbọ́mọṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina àti afa ismail jazakumullahu khairan ọ̀làdùnní bello ló kọ̀ mí ọjọ́ mẹ́jọ látún títí gbà náà salamu alaykum wa rahmatulahi.